وليلة القدر يا ربنا أنلنا سعادة عافينا ومطلبنا سهل لنا بحرمة خير خلق الله Laylatul Qadri Laylatul Qadri Laylatul Qadri lòru alárùbáríkà òru abíyì tọ́lọ́wọ́n bá fi sínú mẹ́wàá tó gbẹ̀yìn nínú Ramadan a rí pé mẹ́wàá tó gbẹ̀yìn nínú Ramadan náà ni a wà yìí tí a ń kíra kú palẹ̀ mọ́ ọdún ọlọ́mọsàjọdún náà bá aláyàtọ̀ láfíà lẹ́tọ̀rọ̀ kádùnà ọlọ́mọsàtọ̀dún yìí láti mọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo orí tí wọ́n ń bẹ̀ẹ́nu lẹ́tọ̀rọ̀ kádùnà náà ọlọ́wọ́n ọba mọ́sàjẹ́ ní kọ̀ọ̀kan wa ní orí tiwa gbà. eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò wa ètò yín Ramadan Kareem tó alálùbáríkà tí wọ́n sójú wòran yín láti lè ṣe alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó rekete rekete rekete ní gbogbo ayé hmm. gbogbo ìyàwó olólùfẹ́ wa tẹ̀ ń lù wá lọ́gọ̀ ẹnu àwa náà dúpẹ́ àwọn yorùbá bọ̀ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú torí èèyàn ní òwò bí tá a wà hmm. ẹ̀yin tẹ́ wá ń wo gbogbo program wa tẹ̀lé ń fún wa ní kudos pé a ẹ̀ ń gbádùn ètò wa a kọ́dọ̀ ẹnìkan tiẹ̀ pè mí ní ètò wa yìí òun ni the best lórí tẹlifíṣàn lọ́dún yìí alhamdulilayi adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kọjá máa gba best ní gbogbo gbà kí ló bá tán fi sọ bẹ́ẹ̀ òun náà ni wípé ètò yìí láti máa ń gbà wọn àfa lóríṣiríṣiríṣiríṣi àfa wá láti wá dá wa lẹ́kọ̀ọ́ tá a sì fún wọn láwọn topics tí wọ́n bá wa yanjú kí ọlọ́run mọ́sà gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa orúkọ mi èyí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ló tún kalẹ̀ sórí ètò àlejò mi ti wá wà mí lénìí pẹ̀lú mi àwọn àlejò tí mo wá ní lénìí hmm. obìnrin ni wọ́n àáfàásì ni wọ́n ustaza ni wọ́n torí pé inú àwọn àáfàá wa àgbà àáfàá làwọn náà hmm. bàbá tó bí wọn àáfàá ọkọ tí wọ́n fẹ́ àáfàá ẹni tó tọ́ wọn àáfàá Allahu Akbar tó máa ń pè àfa àfa àfa àfa ni <laughs> àwọn náà nìyá wa alhaja Mariam Abdulkarim Muhammad Awwal ẹ bá ń sálàmù sáwọn ará ilé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikis salam wa rahmatullahi wa barakatuhu. Tó ojú ìyá wa náà lẹ́ti rí yẹn o, ojú àlejò mi lẹ́ti yẹn. Torí pé lénìí, hmm, wọ́n á tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ fún wa. Hmm, wọ́n á tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ fún wa. Torí Ramadan ti ń tán lọ ẹnu Ramadan gbogbo alanmọ wa wù là ń ṣe sàárà là ń wùwárí o ní wàárí wọn ó ṣe sẹ́kù lára wa bí Ramadan bá lọ tán nítìbẹ̀ ìyá wa bá wa yanjú ní àárọ̀ yìí nìyẹn ṣùgbọ́n kó tó dì bẹ́ẹ̀ hmm, ẹ jẹ́ ní dúpẹ́ lọ́wọ́ àwọn olóore wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa Professor Ahmed bin Salahuddin aláṣẹ àtọ̀dàrí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited tí wọ́n kalẹ̀ sí number thirty three Victoria Arubieke off Admiralty Way ní Lekki phase one nílùú ní Lekki phase one lẹ́kọ̀ọ́ tá a wà yìí kọ́lọ́ọ̀dà kò má balẹ̀ iṣẹ́ náà jẹ́ ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run mo tún kí bàbá wa alhaji wa abdulhakimi olúgbòye àtìyàwó wọn alhaja mardiya olúgbòye aláṣẹ àtọ̀dọ̀darí iléeṣẹ́ ọlá links property tí wọ́n kalẹ̀ sí nàmbà sixty five ẹ̀yà àbátan ní ọgbà ń bí ọlọ́run níjọba jẹ́fẹ́ yìí náà ọlọ́run bá dúpẹ́ fún yín o ẹ kú àdúró tiwa wọ́n á kí ìyàwó alhaja wa khadija ṣọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation àdúpẹ́ hmm, pọ̀ lọ́wọ́ ìmọ̀mọ́ wa wọ́n kó aṣọ fún wa kí a máa pín fáwọn èèyàn gbogbo àwọn àfáà tó bá ti wá sórí ètò ká máa fún wọn láṣọ eh, wọ́n ní gbogbo àǹfà àtàbà wa gbúra sórí tòun tó bá jẹ́ àfa àánú ọwọ́ àdúrà ni àgbọ̀dọ̀ mọ́jọ láṣọ òmùtọ̀ mọ́mọ́ wa ọlọ́run jò rí bẹ́ẹ̀ eh, a sì ń gbìyànjú bẹ́ẹ̀ náà kọ́lọ́run dákun mọ́sàbà san ilẹ̀ san rèé o ọlànàbì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah wọ́n ní gbogbo dáadáa táwọn bàárí ń bẹ̀ kọ́lọ́run bá wọn mú bá bàbá tó bí àwọn alhaji abdul yakin bishiri isola. kọ́lọ́run bá wa kẹ́ bàbá náà kọ́lọ́run bá wa foríjì wọn kó ṣe kún sinmi fún wọn ìyá tó bí wọn alhaji wa sharifata àgbájé kọ́lọ́run bá wa kẹ́ wọn kọ́lọ́run bá wa gẹ̀ wọn eh, bàbá ọkọ wọn náà alhaji abdulrauf ṣọlá ọlọmọṣà bá wa kẹ́ wọn bá a gẹ wọn àti yàtọ̀ tọ́ wọn náà alhaji ń fọnù pẹ̀lú ọkọ wọn ọlọmọṣà kẹ́ gbogbo wọn. ẹ kó máa àgbọ̀dọ̀ má dúpẹ́ lọ́wọ́ alhaji mansura tolúwa tóyìn náà látàbẹ́kúta wọn náà kásọ fún wa o wọn ni a máa fi ṣàdúrà fún yàtọ̀ bí àwọn alhaji amòfilẹ̀ èjìdé adéomi ọlọmọṣà bá wa kẹ́yà náà alhaji wa tààtù ṣàdúrà fún ni bàbá wa tàdúpẹ́ fún alhaji wa abdulatifi ọ̀yáṣípẹ̀ tí wọ́n jẹ́ arósàdínní sogoro central mosque adúpẹ́ pọ̀lọ́wọ́ yín bàbá adúpẹ́ lọ́wọ́ ìyàwó yín alhaji wa ọ̀yáṣípẹ̀ wọ́n ní a máa ń ṣàdúrà fún ìyá tó bí àwọn alájà samiat ọ̀yáṣípẹ̀ àti ìyá ìyàwó àwọn alájà fatima ọlásàndé ọlọmọsàbáwa kẹgbùgbọn kọlọmọba àforíjì wọn alájà abdulrazak abdulrazak láti ló Kumasi adúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀yin náà o ọlọmọba wa dúpẹ́ fún yín o ọlọmọba wa pẹ̀lú yín ọlọ́run ní fi í sílẹ̀ ní dààmú lágbára gbogbo nǹkan fẹ́ lọ́dọ̀ ọlọ́run dáadáa lórí ọlọ́run bá mi ọ̀yáṣípẹ̀ Eh, owó ní kókó bread nílùú ìbàdàn àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ọlọ́mọba àdúpẹ́ fún yín ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá dúró tì lórí ètò ọlọ́mọsà wá dúró tẹnì kọ̀ọ̀kan yín náà ẹ̀rí ẹ méjì lẹ̀ já dènà pẹ̀lú tó lónìí hmm, ẹ̀rí pé a ti dé lọrin tipẹ́ àmọ́ a dé lọrin lẹ́nì lọ́dọ̀ bàbá Al-Qur'ani pẹ̀lú ògùn ọlọ́run bàbá ní ká bẹ gbogbo yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn tẹ̀ ń béèrè pé akílódé eh, lẹ́kṣọ̀ bá ń kọ́ bẹ̀rẹ̀ bàbá ò sí ń lé ni eh, wọ́n tráfù pé tó bá dasùkò Ramadan dábì báyìí àwọn èèyàn lóríṣiríṣi náà máa ń pè wọ́n ẹlòmíì ó bẹ̀ wọ́n ládùá ẹlòmíì ó gbogbo ẹ̀ pátápátá ògùn Ìlọrin náà ni wọ́n ọlọ́mọ jẹ́ kókó náà ọlọ́mọ jẹ́ ọwọ́ mi kódà wọ́n tún travel out kúrò Nàìjíríà ìdí nìyẹn tẹ́ ẹ̀ fi rí wọn bíi ijọ́ mẹ́ta ijọ́ méjì mẹ́ta tẹ́ ẹ̀ rí wọn ṣùgbọ́n látẹ̀ní táwọn yóò fi tán pẹ̀lú ògùn Ọlọ́run ṣáàlá ọ ẹ mọ̀ rí bàbá wa alálùkọ̀rọ̀ á nìgbọ́ á lọ sókè lọ́run nísìn á lọ wo eré wa tá a pè ní ẹ̀kọ́ Ramadan tá a bá ń darí bọ̀ láti bẹ̀ á wà darí sílùú Ìlọrin lọ́dọ̀ bàbá wa alálùkọ̀rọ̀ á nì ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan. ọmọbìnrin má má ṣe rẹ léṣe sí mi lọ́rùn ṣé dandan ọ̀ràn yẹn ni kò gbàwẹ̀ ni. owó dandan ni dé ń gbàwẹ̀ wọ́n ní tó bá gbà ẹ̀ máa wọ̀nà èmi ò fẹ́ wọ̀nà o ẹ̀ máa gbàwẹ̀ o. ẹ tán bá ní ẹni tí ò bá gbàwẹ̀ máa wọ̀nà ṣé irú condition tiẹ̀ yìí lẹ́ni tí ò gbàwẹ̀ máa wọ̀nà sí. gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe nílé kò sí ètò ṣé bẹ́ẹ̀ ọkàn òun mọ̀ òun jù ni má má ṣe rẹ léṣe sí mi lọ́rùn o. ok wọ́n ní kó àtòdègbò olúgànbẹ̀là ké sí ẹni tó máa bá wa dájọ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn máa lọ fi lọ̀ wọn. kò ní tèmi nìkan tọ́rọ̀ bá rí báyìí kà kó ṣe rẹ léṣe sí mi lọ́rùn máa fi tó àwọn yẹ kí n fi tó létí. ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan. ọkọ rẹ ní bó ti wà yìí ló tún gbàwẹ̀ eh, tí mo bá gbàwẹ̀ yìí pé èèyàn máa wọnú afẹ́mi ìdẹ́fẹ́ wọnú tí mo ṣe ń gbàwẹ̀. Eh, Allahu Akbar Allahu Akbar ó dáa kéèyàn bẹ̀rù Ọlọ́run lóòótọ́ bó o ti bẹ̀rù Ọlọ́run ní dáa ṣùgbọ́n gbogbo ń tọ́lọ́run ṣe fún wa ní Islam pátápátá ọlọ́run fa yàfi ilẹ̀ lóòótọ́ ọlọ́run ní ayọ̀ lẹ́dínà amanu kùtìbà aleikum siyamu kàmá kùtìbà alẹ́ lẹ́dínà min qablikum la alákùn tàtàkùn ọlọ́run la àṣàwẹ̀ lọ́ràn yẹn fún yín bá a ti lọ́ràn yẹn lórí àwọn tó ṣáájú yín bẹ́ẹ̀ bá gbà bẹ́ẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n lọ́wọ́ wa ni wa man kana minkum ọlọ́run ṣùgbọ́n ní tó bá wà nínú àjò àbálà àárẹ̀ àyọ̀ǹda fún un kọjọ sán tó parí àwẹ̀ kó wá dá mi kó wá dáwẹ̀ rẹ̀ padà nínú àwọn tí wọ́n wá fi sípò àwọn alálàárẹ̀ ni wọ́n fà àwọn olóyún sí i olóyún nísìnyí kò síbi ìwọ́n ti lóyún tí nǹkan kan ò ní máa ṣẹlẹ̀ nínú àgọ́ ara rẹ̀ aburú òsì gbọ́dọ̀ sí ọ kò gbọ́dọ̀ sọ ọmọ tó wà nù rẹ̀ Islam iná láà yóò rí dùbí sọ̀rọ̀ wàlá sọ wá rẹ lọ́run tó wá sóore kan fún ọ tó wò fura sí kí lóore náà ní pé ọlọ́run tó fún ọ láàyè àti gba láàdá kún láàdá sórí bàbá ti dáná sínú fọkọ rẹ tó dáná sàrí fún lásìkò tó ń ṣètọ́jú rẹ bó ti tọ́ àti bó ti yẹ ó tún mọ wá gba láàdá kún láàdá rẹ. ṣó gbọ́ báyìí. mo ti gbọ́ fàwẹ́lẹ̀ o. ṣó ń gbá wọn ah. ọlọ́run tó gbọ́ ọlọ́run ò ní dàrin irú o ọlọ́run àdẹ́bí lọ́dọ̀ ọlọ́run dàpọ̀ tètè wọlé ní ìsìnkú ọlọ́run ìgbóúnjẹ kaná kọ́ jẹun. abẹ́ gbé tíà. àbá ẹ jẹun àbá ọ̀dà ọ̀dà ẹsẹ̀ ń kọ́ o ẹsẹ̀ ń kọ́ o. لا ما يرعبني ظلم يهددني لا شيء أخسر ìtanijí ni. ìtanijí ni. lórí àlámọ̀rí ayé ẹni. ayé ẹni. alárẹ̀ má fi hàn tá rẹ̀. ojú oorun ìtanijí ni. ìtanijí ni. lórí àlámọ̀rí ayé ẹni. ayé ẹni. alárẹ̀ má fi hàn tá rẹ̀. àlá ojú oorun ìtanijí ni lórí àlàmárì ayé ẹni àlà rẹ má fi ọ̀tá rẹ. jẹ́ kí wọ́n sọ díẹ̀ fún ọ tàbí ìrúru hìá àwọn àlá àti bí wọ́n ṣe máa ń tú àlá àlá rèé àti bí wọ́n ṣe máa ń tú tàbí ìrúru hìá tí a bá fẹ́ tú àlá kí ni a rí lójú oorun tá a fi mọ̀ pé àlá ni àlá tá a lá báyìí ni ó ti rí kí láàrí lójú oorun ẹ má kò lè wá kò lè wá sàṣẹ dàbọ àlá tí a bá fẹ́ lá àlá tá a bá rí lójú oorun kí láàrí irú ìtumọ̀ onímọ̀ fún wa tá a bá rí dábàá kí ni ìtumọ̀ dábàá yẹn tá a bá rí èèyàn irú èèyàn ó láàrí báwo náà ti máa ń rọ àlá gan-an mọ tẹ̀lé mi. qawluhum fil buka ìfarahun. tó bá wà lójú oorun tó wá ríra rẹ pé òun sunkún gbogbo ẹni tí wọ́n ti ń sunkún lójú oorun kó fọkàn balẹ̀ tílẹ̀ bá mọ́ wàláì yóò rẹ̀ rìn ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tí wọ́n ti ń sunkún lójú oorun Allah o Allah atẹ́kún lójú oorun o ẹ̀rín ni. wọ́tọ́hẹ́kì hùzùnún. lójú oorun ẹni tí wọ́n sì ti ń rẹ́rìn púpọ̀ lójú oorun tó bá tají hùzùnù ìbànújẹ́ ni ọlọ́mọ bá wà nú jẹ́. àmín wàlìjáórì máa ló máknúnú. wàlìjáòs téèyàn bá rí ẹyin jáòs àgbọn bóyá wọn kàn àgbọn ń jábọ́ òun lọ àgbọn kan jábọ́ lé lórí pọ̀ àbọ̀ òun lọ ọkàn nídìí fi ẹsẹ̀ gbàgbọ́n ló lẹ́lẹ̀ àbọ̀ bùn ọ́ lágbọ́n lójú oorun anything tó bá jọ mọ́ bí àgbọn tó bá rí lójú oorun tó bá lá àlá lójú oorun tó bá tají tó bá gba chẹ́ẹ̀kì wọ́n sì fún ọ ní àlùlù kan tó tóbi nǹkan kan tó tóbi àbùkátà ó gbà ó tẹ́wọ́ gba ọrẹ kan tó tóbi àgbọn mo fi ní kásìkò yìí tẹ́tí kó súnmọ́ kó wá gbọ̀tùmọ̀ àlá ntìmọ̀ mi nǹkan mi tó ti la ọlá pé o ní àwọn àdúrà tẹ̀lé e, ni ò jẹ́ kí n tó láwùsẹ̀ so téèyàn bá ti lálàádúró nǹkan báwọn àwọn nǹkan tó ṣe tí ó fi rí bẹ́ẹ̀ á tún aṣọ fún ọ tẹ́wájú. wàlúkọ́kọ́ àti kùsùmẹ́tún. téèyàn bá wà lójú oorun tó wá rí i pé òun sàn gbàdúrà gbùgbùgbù bí akíbá báyà bí awọ ń lura wọn awọ àbágolo ó rí bí agolo ń lura wọn àbí sàn gbọ́ bí òun lù bí òun lù lójú oorun tílẹ̀ bá mọ́ ẹ sọ fẹ́ níbẹ̀ pé kó fún jà kó sì sábà ń tẹ́ òun àtẹnìkan wọn ò jọ wọ̀ yá jà ìjà gidi nu ló tilẹ̀ bá mọ́ tẹ́wájú. wàdúhùn ní zinatun. wàdúhùn nù afáyín náà tún jẹ́ gínáwù tó àhótọ́ ah, ni wọ́n bínú kò jẹ́ gíná wò <laughs> wà dúró ní téèyàn bá wá téèyàn bá ṣe kí téèyàn bá lálàárí pé wọ́n òun para àbí wọ́n fi nǹkan pa ara wọn pa òun lára lójú oorun àbó òun fi bí àdí àbí àbí àbí para lójú oorun tílẹ̀ bá mọ́ wọ́n ní zina yóò wọ́n ó ṣe lọ́ṣọ̀ọ́ yóò rí ọ̀ṣọ́ kan gbà bóyá nǹkan ọ̀ṣọ́ kan ni wọ́n fún un ní o bọ́yẹ́ nìkan ni ó bùn lọ́sọ̀ọ́ ni ò tóró jọra wọn ọ̀ṣọ́ àti ìpara lójú oorun. wàzàfàrọ́ọ̀nì sanahun hasanun. tí ẹ bá rí tọ̀rẹ́ sàfàrà tó bá fi pẹ̀fíìmù sí yẹn la lójú oorun tílẹ̀ bá mọ́ ìgbà sílẹ̀ ò bá fi mọ́ àwọn yóò máa yìn yàn gbogbo ẹ̀ tó bá fi lé ń pé lẹ́nìkan ẹnìkan á bùn pẹ̀fíìmù wọ́n bùn pẹ̀fíìmù lójú oorun à tílẹ̀ bá ti mọ́ gbà yí pé ó wùwà rè kan táyọ̀ máa yìn ọ́ lórí ẹ̀ tẹ́wájú وظهور اللون في الثوب والجسد مرض وغم. ẹ̀hẹ́n tó bá wà lójú oorun tó wá rí orí jásá orí lọ́ọ̀nù orí kọ́lọ̀ kan bóyá kọ́lọ̀ blue ó wọṣọ white lójú oorun rẹ ó wá rí kọ́lọ̀ blue àbó orí kọ́lọ̀ red àbó orí kọ́lọ̀ green níbi aṣọ rẹ àbó òun lọ ẹnìkan da osùn sí ọlá osùn wọ́n dà sí ọlá lórí ara rẹ ó wá kan bọ́dì bóyá ó kan aṣọ àbó kan skin gẹ́gẹ́gẹ́gẹ́ tílẹ̀ bá mọ́ gbà yí pé àárẹ̀ ńlá ló fẹ́ ṣe ọ̀hún àbí ìbànújẹ́ kan tí ó pẹ́ kí o tó rí dùnú lẹ́yìn ẹ̀ ọlọmọ bá wa nu jẹ àmín anything colour in your body anything colour in your claw anything colourful in your dream is not normal kò normal o you have, you have to be very very careful and watchful ee eh, ebo mi yóò ṣe dáadáa ridwanu ó mú ó mójútó ra rẹ dáadáa ntó bá lá lójú oorun ntó mọ̀ ṣe tábúrú rò fi ní ṣẹlẹ̀ ibi tá a ti kọ ẹ̀ ní ntó bá lá lójú oorun ntó mọ̀ ṣe tí dáadáa tó rí bẹ́ẹ̀ fi ṣẹlẹ̀ ibi tá a ti kọ ẹ̀ náà ni àyè yìí náà láti kọ ẹ̀ mọ̀ tẹ̀lé mi. wad-darbi wal-kaswati sana'u su'in. lójú oorun tí wọn àtẹnìkan bá ń yọ ìjàkadì bẹ́ẹ̀ ni wọ́n á fọ ọmọlẹ̀ ó là ọmọlẹ̀ àbí ẹ ẹnìkan jẹ́ lọ́wọ́ ní ọ̀rẹ́ mi ò láṣọ lára jẹ́ kí n fún ẹ ní àlìkínbà mi yìí ó wá bọ́ àlìkínbà rẹ̀ ó wá gbé fún ọ ó sì dábòra bẹ́ẹ̀ wọ́n fún ọ láṣọ kó o fi bora lójú oorun àbí wọ́n fọ ọmọlẹ̀ ẹ̀wọ̀ àtẹnìkan ń jẹ̀jà ẹni wọ́n la ọmọlẹ̀ ah sànáwó sùn yìí ni o tó bá ti kó bá ti lè jí pẹ́rẹ́ báyìí òkìkí rẹ tí wọ́n mọ sọ láì dáa ni wọ́n mọ sọ̀rọ̀ tó bá wà níbi iṣẹ́ wọn kó yira rẹ bó wà lẹ́nu ọ́fíìsì àṣeyọrí rẹ ò ní yọ. والريش خير فإن طار به فإنه يرافق السلطان. tó bá ká ní ìyẹ́ ló wà lójú oorun wọn á kàn yẹn mọ lakọ wọn làpọ̀ òun fò ẹnìkan ti pè fún àwọn olùgbé àfa mo máa ń fò mo ní à òun fò lójú oorun iṣẹ́ kí ló ń sà à ó ní mo tún ó ní mo ó ní àsìkárù mi mi àsìkárù mi ò járí mo ní ẹ̀ẹ́n ó dẹ̀ ló ń fò wàá tó fò jù bẹ́ẹ̀ lọ àsìkárù níjẹ́ òfò yẹn tí ẹ̀ máa ti ń darúkọ ọlọ́run púpọ̀ warish Allah ẹni tí wọ́n ti kan ìyá méjèèjì kálá lójú oorun tí wọ́n ń fò lójú oorun khairun orí ò mọ̀ tẹ̀léra wọn fún ni. orí ò mọ̀ tẹ̀léra wọn fún. فإن طار به فإنه يرافق السلطان. tó bá kàn yẹn mọ́ lápá tó wá rí i pé òun tó ń fi ìyá òun fò òun fò láti one place to the other ah ẹ sọ fúnra ẹni bẹ́ẹ̀ òun àtàwọn ọba ayé àwọn gómìnà ayé àwọn olóṣèlú ayé àwọn pírẹsidẹ̀ntì ayé ni wọ́n jọmọ wọ́n jọmọ bọ̀ kọ́dà kọjá pé kìtì jẹ́ nǹkan kan nígbà tó bá lọ́la wọn tí ẹ bá ti jẹ́ nǹkan kan nígbà tó lọ́la yẹn ẹ sọ fúnra àwọn ẹni tó bá láwọ àlá wọn yípo wọn àtàwọn olóṣèlú ayé wọ́n jọmọ jẹ́ wọ́n jọmọ mú wọ́n jọmọ kọ́ bọ́wọ́ tó bá dọjọ́ ọ̀la tó bá gbìyànjú ni o tó bẹ́ẹ̀ lọ́n lé ọ̀rọ̀ ayé ara rẹ̀ torí ọlọ́run ti fún ní àpẹẹrẹ ọlọ́run ti fi àpẹẹrẹ hàn pé n tí mo fẹ́ sọ ẹ́ dànù gbọ́tùmọ̀ àlá bẹ́ẹ̀ lọ́n lórí ayé rẹ̀ kọ́rọ̀ rẹ̀ bá lè dáa. لا تقص رؤياك على إخوتك فأقيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وقطع اليد فقدان الولد lójú oorun tó bá lálàá yìí pé bóyá o ṣe kinní kan ni o wo àtẹnìkan jà o ó wá rán ọ lọ́wọ́ àbí ó gé ọ lọ́wọ́ a tilẹ̀ bá mọ ìsàfẹ́kù ọmọ ni o ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa rọ̀bọ̀dọ̀ọ́nù kẹ́yìn gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan kí n tó lọ sókè lọ́hùn pé àlejò tí mo ní náà ni ìyá wa ìyá wa àgbà alhaja Abdulkareem Muhammad Awwal wọ́n ti wà ń bí pẹ̀lú mi láti jọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ àwọn jama wa ọwọ́ àdúrà dáwọn foundation eh, specifically àwọn Othman ah, group àwọn náà ni ah mọ̀mọ́ ẹ̀yẹ kẹ́ gbé mọ̀mọ́ wa wá sórí ètò mo ní àpẹẹrẹ ògùn ọlọ́run ìyá wa wọ́n dẹ̀ gbọ́dọ̀ tún wá wá lẹ́ni ká lè jàǹfààní wọn. ìyá wa hmm, tá a fẹ́ ká sọ̀rọ̀ lórí òun náà ni à ń pè ní alimoruwa ìwà ọmọlúwàbí ẹ̀rì pé nínú àwẹ̀ nǹkan àlùkù lọ jẹ́ntù gbẹ́ni tí wọ́n ń ṣe fìlẹ́ńgé fìlẹ́ńgé móbi nǹkan àlùkù fọwọ́ ọmọ bọ̀ sọ kódà àwọn ilé ọtí gan àwọn gan mọ̀ pé ọjà ọ̀yà lásìkò Ramadan ṣùgbọ́n Ramadan ti ń tán lọ báyìí báwo ni ìwà ọmọlúwàbí táwọn òun Ramadan ẹ̀ gbé òṣè ní tán lọ lára wa pé Ramadan bá ti tán àti pé kí là ń pè ní ìwà ọmọlúwàbí gan pàpà bisimilah. dúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọba ọ̀gá àgbà ọba tí ò fìgbà kankan kúrò lórí oyè ọba tí ò ní pààrọ̀ oyè ọba tí gbogbo ògbà bá lára mu ọba tí ó ń ṣiṣẹ́ rẹ̀ léyìí tó tún fi gbé ìgbà wá lẹ́yìn àwọn ìgbà tó bá wá gbé e wá lọ tó bá tún máa gbé e padà àtúngbé oṣù ọ̀hún wá torí pé oṣù tó ṣàlẹ́ ṣàní fún gbogbo àwa mùmìnì mùmìnà láti lè fi wá àforíjì láti lè fi wá tútúbá pàápàá jùlọ nínú mẹ́wàá gbẹ̀yìn yìí ẹ̀ ṣe ló dàbí wípé kó máa ì lọ àyà rọmọdọ́nù yà rọmọdọ́nù hmm. ṣe ló dàbí wípé kó máa ì lọ. يا رمضان يا رمضان fún gbogbo ẹni tó bá lójú inú a mọ̀ wípé tí Ramadan bá ń tán lọ díẹ̀díẹ̀ báyìí yóò máa gbé àwọn ẹni tí Ọlọ́run yóò máa gbé wọn lóǹgbẹ ẹkún torí wípé oṣù náà oṣù tó farabalẹ̀ fún gbogbo ọmọ ẹ̀dá ni àtàlìjọ̀nú àtèèyàn oníkálukú wa wá ṣe gbé jẹ́ wọn wá ṣe pẹ̀sẹ̀ á wá dàbí ìgbà tó já sí pé ilé ayé yìí náà kọ́ là ń gbé oṣù mọ́kànlá. ọba tó ọlọ́run dákun gbogbo iṣẹ́ oníkálukú wa nínú ẹ̀ ọlọ́run látẹ̀wọ́gbà. bó bá wa lọ tán gbogbo ohun tí ń wàhálà ìdààmú ọlọ́mọdé oṣù ẹkù sẹ́ni kún fẹ́ni kọ̀ọ̀kan wa àforíjì ńlá tó ti mú lọ ọlọ́mọṣẹ́ àmúbá wa ọ̀làlẹ́ àhọ́lá wala quwwata ilá billahi ilá aliyyil azim mo kí atọ́kùn wa púpọ̀ púpọ̀ ẹ kú ètò náà ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ pàápàá iléeṣẹ́ wa Orísun mo kí yín ẹ kú iṣẹ́ ẹ rí gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi nípa wípé kí ni tó ń jẹ́ ọmọlúàbí hmm, tá a bá wò ó dáadáa nínú àwọn àkọsílẹ̀ n tó ń jẹ́ ọmọlúàbí hmm, almuru'a hiya mura'atil ahawal òun náà ni steering tó máa ń yí tó ọmọ ẹ̀dá ila an takuna ala afdaliha. lọ síbi nǹkan tí ó ti bóyá nínú àwọn ọ̀wà ni àbí àwọn ìṣesí kan ni tí ó fi kó ọlá bá ọmọ èèyàn ata láàyùzehar láàyùzehar mí ni àkọ́bí ankosdin títí tó já sí pé tí ìwà ọmọlúàbí yìí bá gbilẹ̀ sára ọmọ èèyàn òun náà ni ó máa hàn lára rẹ̀ tí gbogbo tó ń jáburú tí òfin ní hàn lára ẹ̀ mọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa wípé annahu qala man amala an-nas ó ní tá a bá fẹ́ mọ ọmọlúàbí ènìyàn ó ní ká lọ síbi pé man amala an-nas ẹnikẹ́ni tó bá fi bá èèyàn lò falam yazlimuhum tó ní tọ̀hún tí ó ṣàbòsí fọmọ ẹ̀dẹ́ ẹgbẹ́ ìmọ̀ ọkùnrin ni wà ìmọ̀ obìnrin ni pàápàá jùlọ tí rọ̀mùdánù bá tún lọ tán àbí kí rọ̀mùdánù tó dé torí wípé rọ̀mùdánù oṣù kan ni nínú oṣù méjìlá lẹ́yìn tó já sí pé oṣù mọ́kànlá yòókù oníkálukú wa náà gbọ́dọ̀ mọ̀ wípé àwọn iṣẹ́ yìí ò gbọ́dọ̀ dúró rọ̀mùdánù dé láti wá stamp ẹ̀ fún wa ni bí ó bá wá lọ tán ṣáà wá sọ iṣẹ́ yìí lẹ́ni ọmọlúàbí tó bá dẹ̀ ti wà lára àyàn tó bá lè bá ọmọ èyí tó bá wà láàrin àwọn èèyàn fọlámìyẹzìlímù onítọ̀hún ò ní ṣàbòsí ọmọ ẹ̀dá ẹ̀ tó tún wá wà lára èèyàn tó já sí pé bóyá ọdẹ àwọn àtàwọn kan ni wọ́n jọ ń fọ̀rọ̀ jomi ọ̀rọ̀ tónítọ̀hún ò purọ́ fún yàn tó ṣe pé wàwà àádẹ́hùn tó bá ṣàdéhùn fọ́bi ẹ̀dá fẹ́dà ẹgbẹ́ ìmọ̀ ọkùnrin ni àbóbìnrin ìmọ̀ ìyàwó ilé ni àbọ́kọ ìmọ̀ òbí ni àbọ̀gá àbọ̀mọṣẹ́ wàwà àádẹ́hùn á tó bá di lọ́la mò ń bọ̀ wá ṣe nǹkan báyìí fọlọ́mù yàkìlífùhùn tí ò wá yapa àdéhùn náà ẹ ànábì sọ pé sallallahu alayhi wa sallam fọwọ́ mímọ nǹkan mu láti mú àtùhù ó ní irú ẹni bẹ́ẹ̀ òun náà lẹni tí ìwà ọmọlúàbí rẹ̀ pé torí wípé irú ẹni bẹ́ẹ̀ wàzọ́ àbátí àdàrà látúrú wàwájàbá tí òkú wọ́tùhù ẹ máa rí wípé ìṣedéédé rẹ̀ yóò máa hàn sí gbogbo àwọn èèyàn pé ah lágbájá yìí wàláì ọmọlúàbí ni ah tẹ́ bá wò ó dáadáa ẹ rí wípé gbogbo ohun tó bá sọ bẹ́ẹ̀ lẹ máa bá bó ṣàdéhùn fún yín kò ní yapa ẹ̀ bó bá sọ̀rọ̀ kan kò ní purọ́ fún yín wọ́zọ́ ara tá a dà látùhù wàwájàbátì òkò wàtùhù ó wáá di ọ̀ranyàn fún tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin kí wọ́n máa fẹ́rù ẹni bẹ́ẹ̀ kí wọ́n sọ ọ́dọ̀ ọmọ ìyá. ambadila bulagao ao alahukamao nínú àwọn ọ̀jọ̀gbọ́n nígbà tí wọ́n ń bi onítọ̀hún wípé wàmí ṣara ìtìlmùrùwà ó yẹ kí ọmọlúàbí ó yẹ kó ní àwọn májẹ̀mú kan tó já sí pé tí ó bá ń bẹ lára èèyàn téèyàn bá ń tẹ̀lé májẹ̀mú yìí ọmọlúàbí ó máa hàn lára onítọ̀hún nígbà táwọn wà wí ní kẹ́ tó lè mọ̀ wípé ọmọlúàbí ni lágbájá yìí àyẹ̀tà afọ́fà ó ń láti gbé ẹ̀mí rẹ̀ fúyẹ́ kúrò níbi gbogbo kókó kúrò nípa gbogbo tó ń jẹ́ ọba mi ṣe tí ò bá wá rí bẹ́ẹ̀ ẹ̀ ní rírì ọmọlúàbí lára rẹ̀ wàyàtàsó lafa adela hasan gbogbo ohun tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ onírànràn ẹ̀ṣẹ̀ onítọ̀hún láti kúrò ń bẹ̀ ó ń láti kẹ̀yìn sí i ni wà Yusuf bìnbìlà hikam nígbà tí yóò bá ẹ bá máa rí yóò jẹni tí ẹ máa ròyìn rẹ̀ pẹ̀lú ọgbọ́n pé ah lágbájá yìí wàláhì àfi tẹ́ ẹ̀ bá dọ́dọ̀ ẹ eh, ọ̀rọ̀ yìí ló fẹ́ ṣe báyìí ẹ ah, ẹ bá ìyá lágbájá ńlẹ̀ ni ẹ bá bàbá lágbájá ńlẹ̀ ni ẹ bá làájì ni ẹ bá làájà ni ẹ gbé ọ̀rọ̀ náà lọ bá wọn ẹ rí wípé wọ́n bá yín yanjú ẹ̀ gbogbo kinní yìí ànábì ti jẹ́ kó yé wa bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ọba mi wá sọ báyìí wípé fi muhkamihi sharif ó ní bismillahir rahmanir rahim ó ní man man amila salihan min dhakarin aw untha wa huwa mu'minun ẹnikẹ́ni ẹni ni tó bá lè ṣiṣẹ́ dáadáa tó bá lè wùwà dáadáa tó bá wà láwùjọ tó jẹ́ ni ire tó já sí wípé bí ò bá sí láàrin àwùjọ tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n ní ah, àìsí ńlẹ̀ alájì lágbájá ni àìsí ńlẹ̀ alájà lágbájá ni tó bá wà láàrin agboolé bí ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ wọ́n á ní ah, wọ́n á ní ẹ̀jẹ̀ adúródè ẹ̀jẹ̀ adúródè ẹ̀ rí i pé tó bá ti dé ọ̀rọ̀ yẹn á yanjú ọba mi sọ bẹ́ẹ̀ ni wípé ìrun wà ń bẹ àwẹ̀ wà ń bẹ zaka wà ń bẹ ọlọ́run ọba ò tí ì fi ròyìn ló fi sọ pé mọ̀nà àmìlẹ̀ sọ́ọ̀lìhàn min zakarin àwòrúnṣà wàhùwà mọ́mìnù nínú ọkùnrin àbóbìnrin tó bá lè ṣiṣẹ́ dáadáa onítọ̀hún òun náà ń pè ní mọ́mìnì fọlànà yẹnáwó hayatan tayyibatan ẹ eh, ah, ah. irú ẹni bẹ́ẹ̀ á fún un ní ìsẹ̀mí tó dáa láti gbé nínú ilé ayé rẹ̀. <laughs> sadakallahu alazim. sadakallahu alazim kẹ tó tú àyà yẹn délẹ̀ hmm, torí pé ọ̀rọ̀ nípa ìjọmọlúwàbí tẹ̀ ń bá wa sọ yìí ọ̀rọ̀ ńlá ni tẹ bá dẹ̀ gbé báwọn ìyá ń ka látàárọ̀ ẹ̀yin rí pé tí wọ́n ń pè ní ìjọmọlúwàbí iṣẹ́ ńlá ni kọ́lọ́ mọ́sà fún wa ṣe. Ah. a lọ sókè lọ́wọ́ nísìnyí gbàtà bá padà dé pẹ̀lú ògo Ọlọ́run ṣàlà yàwó wa ṣàlàyé àyà yẹn lẹ́kùnrẹ́rẹ́ fún wa ẹ ṣe mẹ́kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yóò tó Ramadan Kareem hmm. mo rò pé bàbá ìyá wa tí wọ́n ń bá wa sọ̀rọ̀ ní èní tí bá sọ pé Ramadan Kareem àwọn náà tún jẹ́ alhaja Mariam Abdul Kareem sẹ́yìn pé Kareem Kareem ti adúgbò <laughs> lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀rí ń bá wa yanjú ọ̀rọ̀ nípa àwọn táǹpẹ̀ ní ìjọmọlúàbí ìwáre tá a máa fi mẹ́ni rí wọ́n wá bá débi ọ̀rọ̀ ọlọ́run tó ní mọ́ni amila salihan min dhakarin wa untha wa huwa mu'minun hmm. falanuhyiyannahu hayatan tayyibatan. ẹ eh, yàwá àlàyé tẹ̀ ń ṣe bọ̀ nípa ayé Al-Qur'ani ni eh. ẹnu ẹnu láti gbókun ohun ẹ̀yìn ni mo fẹ́ fẹ́ ṣàlàyé ẹ̀dẹ́gbẹ̀ lọ́wọ́ yẹn. nígbà tí ọba mi ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ eh, ó ń jẹ́ kó yé wa wípé bàbá ẹnikẹ́ni nínú yín hmm. tó bá lè bóyá ọkùnrin ni bóyá obìnrin ni tó bá lè wùwà dáadáa hmm. tó lè wà láàárín àwùjọ ṣàwùjọ rẹ hmm. tó lè wà láàárín agbo inú ilé kó ṣe inú ilé dáadáa hmm. tó wà nínú ilé ọkọ rẹ̀ tó ṣe inú ọkọ rẹ̀ dáadáa tó wà láàárín ẹbí tó ṣe ẹbí ẹ̀ dáadáa tó wá wà nínú ìjọ kan tọ́lọ́run ń sọ wípé kó belongs to tọ́lọ́run ní pé kó ṣe inú àwùjọ náà dáadáa ọba mi ní fọlẹ́nu àyẹ̀náwó hayatan tayyibatan falana yíyẹ náà wà ayé àtàntọ̀ yìí bàtà ìṣe ìsẹ̀mí rẹ̀ ìsẹ̀mí onítọ̀hún yóò dá wọn máa wá béèrè pé ah, hmm. lágbájá ọgbọ́n òun ló wá ń dá hmm. sí i ó ṣètò ọlọ́run lọ́lọ́run fi ń ṣe tiẹ̀ wọ́n lànà jìzì yànnà òbí hasan mọ́ ganu hmm. yamalun ọba mi kò tún ní ṣe ní tí ìdí adáta yé nìkan yóò tún wá dúró de pé ah, ah, mo jókòó dèwọ̀ ẹrú mi ngbò bá dé òun rọ́dọ̀ mi dé sí. Allahu Akbar. Ah, Sadaqallahu al-Azim. ìyá wa ọlọmọsàjà ah. rí i pé ẹjáde mi tẹ́ dé yẹn mo fẹ́ kí ẹ bá mi sáré sọ̀rọ̀ kan fáwọn èèyàn pàtàkì ju àwọn obìnrin àwọn ìyá wa sẹ́pẹ́ nú àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa gbìyànjú òun ni ó dáná sínú <clears throat> òun ni ó dá sáré fọ́kọ yóò ṣe gbò wàhálà yìí ṣùgbọ́n báwẹ̀ bá ti lọ tán ọ̀pọ̀lọpọ̀ ọkọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ní ìgbádùn ọkọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ náà ní èsì ìgbádùn ìyàwó ẹ̀ mọ́ nísìnyí àwọn obìnrin nísìnyí gan wọ́n fẹ́ẹ́ lè máa gbàdúrà kí ramadan máa kí ramadan máa tàn mọ́ because baba alágbájá ó ń dé lásìkò àwa kí mọ́ gíríbì lé àwọn àyè bá ti lọ tán nísìnyí ọlọ́run ọmọ ibi tí ó yà sí a máa parọ́ mọ́ odò odò ọ̀bùn ní àti kúrò lọ́fíìsì láti aago kíní kan odò ọ̀bùn ní ọjà délé bọ̀rọ̀ àárín ẹ̀mú fẹ́ kẹ́ bá mi bálàsẹ̀ káwọn obìnrin mú tiwọn káwọn ọkùnrin náà sì mú lọ sọ́dọ̀ síbi ọ̀rọ̀ bàbá wa kan hmm ọlọ́mọ ṣàbá wa lékún dáadáa àti àforíjì àti ìkẹ́ fún bàbá wa mọ̀lánà Sheikh Adam. radiyallahu ta'ala anhu. bàbá wa mùdírù ìlíyàwó ọlọ́mọ mm. bá wa ṣe dáadáa fún wọn ó ṣàlékún àlàáfíà wọn bàbá wa mọ̀lánà Sheikh náà Dawud alfanla Abdulmajid ẹlẹ́yà mm, adamallahu hayata Sheikh wa afa o bàbá wa mọ̀lánà Sheikh Muhammad al-Awwal Abdulkarimi ọlọ́mọ bá ṣàlékún dáadáa wọn nínú ẹ̀kọ́ kan tí bàbá wa Mọ̀lánà Sheikh Dadaudu kọ́ wa wọ́n jẹ́ kó yé wa wípé bani ikhwati mo pẹ̀yìn ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin àsìlíhù dínana ẹ jẹ́ ká tún ẹ̀sìn yìí ṣe pẹ̀lú ìwà dáadáa tọ́lọ́run fi ròyìn ànábì muhammad sallallahu alayhi wa sallam wa kunu laha nadiratan ikhwatan kájọ jọmọ ọmọ ìyá ìtutù ojú fúnra wa kí ló dé tí ọkùnrin ò ní lè rí aya rẹ̀ gẹ́gẹ́ bí ẹni ìkẹ́ gẹ́gẹ́ bí ẹni tá a bá lò pẹ̀lú ìdùnnú gẹ́gẹ́ bí ẹni téèyàn dùn nínú kí ló dé tí wọn obìnrin ò ní lè dùn ọkọ rẹ̀ nínú tó já sí wípé at least bẹ́ẹ̀ bá sí lẹ́gbẹ̀ẹ́ ara yín gan kí ẹ̀mí ara yín dẹ̀ máa fà síra yín nífà wípé ah lágbájá mi mo sì lẹ́nìkan níbi báyìí bó ti wulẹ̀ wùkọ́ ní onítọ̀hún jìnnà tó ọkọ̀ rẹ̀ ó wà lára ẹ̀ pé ah nǹkan mi kan wà níbi báyìí ìwọ ìyàwó náà wà lè mọ̀ pé ah mo ti kú òun látàárọ̀ ṣàmọ̀ pé ó máa ń ní àwọn ìṣesí kan tó máa ń wáyé tó já sí wípé ibì kan tí ọkọ máa fi ìyàwó kan síbì kan hmm. kí ló dé tí wọ ìyàwó yẹn ò ní lè fi ìbẹ̀rù Ọlọ́run lò Ah, ọkọ mi ò rí mi tòótọ́ àmọ́ ṣọ́ba tó jọ ni àwa méjèèjì ò rí mi. lóòótọ́ tí mi ì bá sílé tí bóyá mo jáde bóyá ìwọ ọkọ náà ló jáde bóyá ibi tíyàwó rẹ wà kì í ṣe ibi tí tí ojú rẹ wà nígbà yẹn kí ló dé tó ní lè fi ìbẹ̀rù ọlọ́wọ́n ọba lò ó. ṣe rí àlèmọ̀rúwà yìí wọ́n jẹ́ kó béèrè nígbà tó ń béèrè lọ́wọ́ màáwíyà ó sọ wípé ó ní súnilà anil farq bayna al-aqli wal-muru'a kí ni tí kí ni ìyàtọ̀ wo báwo la ṣe lè ṣe òǹpinya láàrin láàrin làákàyè àti ọmọlúàbí ọwọ́ adáhùn pa yìí pé àlàákù sórí làákàyè tọ́lọ́mbá fún ọmọ ẹ̀dá. Eh, yàmúrù kabil anfàì yóò máa pààyàn láṣẹ yóò máa pọmọ ènìyàn láṣẹ pé wò eléyìí ló máa kó àǹfààní bẹ́ẹ̀ jàre eléyìí ló máa ṣe láǹfààní kò bá àmà ṣe ẹlòmíì láǹfààní kí àǹfààní yẹn kó ṣáà ti jẹ tiẹ̀ kò ní bọ́dà nípa tẹlòmíì fẹ́ni tí ò bá dẹ̀ bọ́dà nípa tẹlòmíì sọmọlúàbí rẹ̀ pé wọ́n wá ní wọlé mùrú ẹ̀tú ta àmúrù kẹbìlì ajmal èyí tó wá ń jọmọlúàbí gangan gangan yóò máa yóò máa pẹ́ láṣẹ pé èyí tó lóò fẹ́ ṣe yẹn má ṣe o hmm. ìyẹn ò ní dáa o yóò múnú tiẹ̀ dùn yóò múnú ẹnìkan bàjẹ́ yóò múnú ẹnìkan bàjẹ́ hmm. bó o ṣe wá èyí tó máa eléyìí ni kò ṣe hmm. sórí tó o bá ṣe eléyìí á jẹ́ kó á jẹ́ kó pé ẹ̀yin méjèèjì tó bá jẹ́ láàrin ọ̀gá àtọmọṣẹ́ náà ni kí ló dé tó o ṣe máa rò wípé èyí tó máa pè ìwọ nìkan ló fẹ́ ṣe ah, E, ẹjọ́ ò gbọ́dọ̀ wà selfishness láti wí pé nǹkan tó mọ̀ wípé kinní yìí bọ́mọlúàbí bá ń bẹ lára àyàn ni hmm. kí ló bọ́ síta tó máa bu ẹni ẹlẹ́ni sí kí ló fẹ́ bọ́ síta tó máa máa sọ nǹkan tí ó mọ̀ nípa rẹ̀ anabi hmm. wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ó ní ìwọ ọmọ ẹ̀dá kún mọ̀dìlúmọ̀n khairun laka an takuna dọ̀ọ́límọ̀n jẹ́ ẹni tí ó mọ tọ́mọ ènìyàn ó ṣàbòsí fún jẹ́ ẹni tọ́mọ ènìyàn ó gbomijé lójú rẹ̀ jẹ́ ẹni tọ́mọ ènìyàn tí ó ṣe àìdá sí jẹ́ ẹni tọ́mọ ènìyàn ó máa rojú ẹ̀ kiri láì dá. jẹ́ wọ́n yàn ọ́ jẹ. jẹ́ kí wọ́n ẹ̀ ṣeun atọ́kùn jẹ́ kí wọ́n yàn ẹ́ jẹ. Allahu Akbar. khairun laka an takuna zaliman hmm. ó lóore fún ẹjú kí wọ́n wá jẹ́ ní bẹ́ẹ̀ lọ. Hmm. fẹni tó ń rojọ́ láì dá nípa rẹ̀ sílẹ̀ ọba mi ń bọ̀ torí pé gbogbo nǹkan tẹ́dá bá fẹ́ ṣe tí ò bá ti lè fi kọ̀rọ̀ rẹ̀ béèrè oore gbangba rẹ̀ onítọ̀hún mọ̀ ipò wọn ò sí mọ́. Allah tí ò bá ti lè fi kọ̀rọ̀ béèrè oore gbangba ọlọ́run o wọlá bí mo ṣe rí ń kọ̀rọ̀ ṣe báyìí fún mi ní gbangba. bẹ́ẹ̀ni wọn ló mọ èrò ọkàn rẹ nínú hmm. kọ̀rọ̀ yàrá rẹ hmm. sọpọlá kejì rẹ hmm. so irú èrò ọkàn rẹ ni ẹ tó bá dé gbangba o ò ṣe fi béèrè oore lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run wọn lá abániyàn ti ṣe rí sí lágbájá nínú kọ̀rọ̀ mi wọn lá pé gbà tí mo wà níbi tí ò sí ojú ẹnì kankan àfojú ìwọ Ọlọ́run in tí mo rò pẹ̀lú lágbájá fi ṣègbè lẹ́yìn mi in tí lágbájá wá rò pẹ̀lú mi Ọlọ́run bá mi gbé bá hmm, hmm. kálásù wọn kò le rárá ká fi ọ̀rọ̀ lẹ̀ fọlọ́run kọ́ba tí ń da. kó da. Hmm, so kí eh, eh, um, ni bàbá wa ṣe sọ pé ẹ wọ̀kúnù láhà nádìrẹ́tẹ̀n ìkùwátà kájí ọmọ ìyá àtútù ojú fúnra wa. wọ́n wá ní wà máa ń sára fi ìmọ̀sílẹ̀kẹ̀lẹ̀ àwọ̀líìn ẹnikẹ́ni tó bá gbé ìgbésẹ̀ tó ń rìnrìn tí àwọn tàná tí wọ́n rìn nípa dáadáa nípa àjọsìn fọlọ́run nípa àtẹ̀lẹ́tọ̀ ọlọ́run hmm. nípa àpáyọ̀ ọlọ́run torí pọ́mọlúàbí yìí kò sí ní tó fẹ́ bí sára ọmọ ẹ̀dá tó jùbẹ̀rù ọlọ́run lọ. Masha Allah. Allah so wọ́n sára fi masilakila awẹ́lì hmm. tá a bá gbìyànjú tá a tọpa àwọn tí àwọn tànà tí wọ́n rìn tànà lè mú ìfòyòdọ́ tí him gbàrin ti bá àwa náà padà débi kódà a rí gbogbo àwọn èrè ń jẹ táwọn náà jẹ nínú ilé ayé lẹ́yìn tó já pé kì í ṣe pé àní àní. masha allah hmm. hmm. <laughs> ọlọ́run mọ́sà bá dúpẹ́ fún yín màmá wa ọlá nàbìlẹ̀ ọlọ́run bá a san yín lẹ́sàn-án rí ẹ rí àwọn ya wa Maryam Abdulkareem wọ́n bá wọn yanjú ọ̀rọ̀ níta ń pè ní ìjọmọlúàbí wọ́n jọ iye wa pé ìjọmọlúàbí náà ni wípé mọ́rò tara rẹ nìkan wọ́n bá fẹ́ ṣe nǹkan mọ́rò tara rẹ nìkan kódà tó o bá fẹ́ kọ́lé ànábì jọ iye wa kó tó o bá fẹ́ kọ́ ilé kó tó di pé léèrè ọ̀gá ju tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ kọ́kọ́ gba ìyọ̀ǹda lọ́wọ́ ẹ̀ pé dákun ilé tèmi mo gbélé ọ́fíìsì ẹ̀ o kó atẹ́gùn ọmọ bá dì í jẹ́ tó bá yọ̀ǹda fún ọ̀nà tó kọ́ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ìwà ọjọ́mọlúwàbí ní islam kọ́ wa ìwà ọjọ́mọlúwàbí là nàbì kọ́ wa ìwà ọjọ́mọlúwàbí là kùránì kọ́ wa náà là ń sọ yìí ọlọ́run dákun mọ́sà tó ní kọ̀ọ̀kan wá ṣe ramadan wá láti wá tún wá ṣe ní kálíbà àmọ́ wà lọ́mọlúwàbí ti lọ títí láéláé gbogbo wa tá ti wá ń wùnú ramadan náà níwà dáadáa tá à ń ṣe sàárà tá à ń ran àwọn èèyàn lọ́wọ́ tá à ń lọ mọ́sálásí tá à ń kírun gbogbo gbà ẹja mú kọ́ máa lọ bẹ́ẹ̀ mm. lẹ́yìn àwẹ̀ náà ká má fi í lẹ̀ mm. kọ́lọ́ mọ́sà gbẹ̀rẹ́ ní kọ̀ọ̀kan wa. Ah. a lọ sókè lọ́wọ́ nísìnyí gbàtà fẹ́ padà dé àwọn màmá wa àwọn akọ̀kúlù ọ̀rọ̀ wọn á wà fún wọn ní ẹ̀bùn wọn gẹ́gẹ́ bá a ti máa ń ṣe fún gbogbo àwọn àlejò wa ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káwọ padà sórí ètò yẹn tó wà Ramadan Kareem hmm, mo rò pé ẹ gbádùn gbogbo àwọn àlàyé tí ìyá ṣe fún wa lénìí ọlọ́mọba san yín lẹ́sàn-án rí bá a san ìyá wa náà lẹ́sàn-án rí o wọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́wọ́n láláìlá ilọ́lá ẹ wa kó tó pé tẹ̀tún wá jẹ́ mọ̀ràn yẹn dọ́dọ̀ gbogbo àwọn oníyàwó méjì mẹ́ta sẹ́kúnú àwẹ̀ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ní í ṣe káwẹ̀ rẹ̀ lè bá a gbà á sì tó ìyálé á sì tó ìyàwó ó ṣe dáadáa báwo ni kí ní ẹsẹ̀ máa kọ̀ntínú lẹ́yìn àwẹ̀ tí ò tó fi ní dàrú mọ́ ẹ bá wa yanjú ẹ bá wa fún wọn ní mọ̀ràn láàrin ṣẹ́jú méjì mẹ́ta wọn. Ah. ìwà ọmọlúwàbí ni ẹ jẹ́ ká ní hmm. ìwà ọmọlúwàbí ni ẹ jẹ́ ká ní káwọn joyè àdáni kan tí ń gbèrú kérò ìwà ọmọlúwàbí ni ẹ jẹ́ ká ní. bí rọmọ dáná bá padà lọ tán ká má fọ́ lọ́hùn sílẹ̀ nígbà kan hmm. bí rọmọ dáná bá padà lọ tán ọkọ ìyàwó ṣètò àyà rẹ̀ bí rọmọdánà bá padà lọ tán hmm. ìwọ ìyàwó ṣe gbèjẹ fọlá hmm. bí rọmọdánà bá padà lọ tán ká máa fi sára sílẹ̀ láì ṣe hmm. gbogbo dáradára kó máa gbàgbé o jọ̀wọ́ iṣẹ́ wa fọba tó nìyẹn. Ah, ah. ẹ wo gbogbo mẹ́sẹ̀gì mo fẹ́ kan pass wọ́n dẹ̀ ra pass ẹ̀ sáàrin wákà yẹn ó ń kálukú náà ti gbọ́ àwọn olóyè ti gbọ́ bẹ́ẹ̀. ìyàwó ẹ dákun jẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ obìnrin ìtọ́lọ́ndẹ̀bùn ilẹ̀bùn wá sí i ṣé máa ń ṣe wá sí káàkiri táwọn yẹn bá pè é bẹ́ẹ̀ àwọn alásàlátù kan kan ká obìnrin láfẹ́ kó wá bá àwọn ìyá wa sọ̀rọ̀ ṣé ẹ máa ń dá wọn lóhùn. alhamdulilayi pẹ̀lú ògo ọlọ́run kódà mo sì ní kanjọ sátọdé. Masha Allah tó orí bàjẹ́ <laughs> ẹ bá ń fún àwọn ará ilé ẹ bá ń fún wọn ní nọ́mbà yìí tí wọ́n lè pè yín sí. Eh, zero eight zero six hundred six one one eighty seven. ẹ bá ń tún wílẹ̀ kan sí. zero eight zero. zero eight zero. six hundred. six hundred. six one one. six one one. eighty seven. eighty seven tó nọ́mbà ìyá wa alájà miriam nìyẹn kọ́lọ́ dákun mọ́sà járí wọn pẹ́ ah. ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilọ́lá ẹgbẹ́ mo ti wí ńgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò pé bàbá tó bí wọn àáfàá ni ọkọ wọn àáfàá ni bàbá tó tọ́ wọn àáfàá ni bàbá sheikh daoud àfànlá àwọn ni wọ́n tọ́ wọn láti kékeré dàgbà bàbá sheikh muhammad awal abdulkareem ọ̀kan nínú àwọn àáfàá wa àgbà nínú ọgbà amarikas tí wọ́n sì ń bẹ tí ó gbà nínú àwọn atọ́ ẹgbẹ́ wọn bá bàbá wa sheikh adama lògbà náà ni ọkọ wọn kọ́lọ̀ dákun mọ́ dàrin náà rú ah. kọ́lọ̀ ànábì lọ́dọ̀ ọlọ́run bá ṣe dáadáa fún yín. Ah. a ní àwọn ẹ̀bùn tó wà ń bí ẹ̀bọ̀ òdìdí Al-Qur'ani kan nù bí látọ̀dọ̀ bàbá wa Professor Ahmed bin Salahuddin aláṣẹ àtọ̀dọ̀dàrílẹ̀ṣẹ̀ Standard Insurance Consultant Limited tó ń tún jẹ́ aláṣẹ àtọ̀dọ̀dàrílẹ̀ṣẹ̀ Signature ẹ̀ tún bá àwọn ẹ̀bùn Signature náà ẹ̀ bá ń bí ẹ̀ wá bá aṣọ àǹkárá ọ̀pá mẹ́fà látọ̀dọ̀ ìyá wa Alhaja Khadija Tuola yáàdí ní ọwọ́ àdúrà lápapọ̀ kọ́lọ̀ mọ́sà jẹ́ kí ari wọn pẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run wọn ni kí ẹ bá wa fọwọ́ bà bẹ́ẹ̀ ẹ jù yín lọ ẹ má wà bínú ẹ jù yín lọ ẹ má wà bínú. mo fi àsìkò yìí mo fi dúpẹ́ fún ọlọ́run alhamdulilayi mo dẹ̀ dúpẹ́ fún gbogbo àwọn abíni àwọn atọ́ni hmm. mo dúpẹ́ fún àwọn àfáà mi mo dúpẹ́ fún ọkọ mi mo dúpẹ́ fún iléeṣẹ́ ọwọ́ àdúrà pàápàá jùlọ Uthman Group hmm. ilẹ̀lẹ̀ Amami inshallah mo á dúpẹ́ fún bàbá wa wà àdúrà fúnra ara wọn hmm. mo dẹ́pẹ́ fún àwọn ìyá wa tí wọ́n ṣe agbátẹrù ètò náà tí wọ́n jẹ́ kó wọ́lẹ̀ hmm. màmá wa ṣọ́ọ́lá Eh, àti gbogbo àwọn bàbá bàbá náà hmm. àti gbogbo àwọn ìyá yòókù náà hmm. ọlọ́wọ́n ọba kó má dáwọ́ orí ẹ̀ dúró fún ẹnìkọ̀ọ̀kan iléeṣẹ́ Orísun ọlọ́mọdé náà eh, gbogbo dáadáa tó ń jáde ń bẹ̀ ọlọ́run májò kulẹ̀ májò dìtàn pa o bàbá wa ọwọ́ àdúrà ẹni dìtàn pa o ọlá Al-Qur'an al eh, gbogbo àwọn ilé ibi tá a ní ẹ̀tọ́ sí hmm. láti ṣàdúrà sí ọlọ́mọ ṣàbà wa mú dáadáa bá gbogbo wọn àmín ya Allah la hawla wala quwwata illa billahi aliyyil azim ramadan karim wallahu akram ọlọ́run bá dúpẹ́ fún yín màmá wa kátólì pa àmọ́ ọlọ́lá àrọ̀ ìjà dúpẹ́ lọ́wọ́ àwọn olóore wa bàbá professor ahmed bin salahuddin ti àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́mọṣàbà dúpẹ́ fún yín bá a san yín lẹ́san rẹ̀ o jazakumullahu standard insurance consultant limited náà kàlẹ́sì nàmbà thirty three victoria rubi ẹ̀kẹ́ off admiralty way ní lẹ́kì phase one ní èkó lọ́hùn-ún kọ́lọ́ ṣe dáadáa fún yín bàbá ọlọ́run ọba àdúrótì yín ọlọ́run ẹni ọlọ́run ní fi sílẹ̀ ní dààmú àwọn kí bàbá wa alhaji wa abdulhakeem olúgbòye àti ìyàwó wọn náà alhaji amadiya olúgbòye tó jẹ́ aláṣẹ àtòrídarí iléeṣẹ́ ọlá links properties tẹ́ pé ilé ilẹ̀ làwọn ń tà kọ́lọ́mù sábà ràn yín lọ́wọ́ kọ́lọ́mù àdúrótì yín ọlọ́run ní fi sílẹ̀ o ọlọ́run náà muhammed lọ́dọ̀ ọlọ́run number sixty five ní yàyà àbátan bẹ̀lẹ̀ abdulsalam àti ìyàwó wọn alhaja kudrat abdulsalam junaid fún ìkúnlọ́wọ́ tiwọn náà lórí ètò yìí àwọn ní aláṣẹ àtòdàlẹ́sẹ̀ yusra travel and tours limited tó kalẹ̀ sílùú America, tí wọ́n tún ní ẹ̀ka sílùú òṣogbo tó wà ní shop three b ní ọba amọ́tànmí shopping complex ní ọlọ́ọ̀dá olóńkoro ní ìlú ọ̀ṣun òṣogbo lọ́hùn kọ́lọ̀ ńdàkùn musa bá dúró tì í àwọn ń lọ sí mẹ́kà àti umura ni gbìyànjú tẹ́ ẹ bá fẹ́ bá wọn dòwò pọ̀ ẹ pé àwọn nọ́mbà àwọn gẹ́gẹ́ bí wọ́n ti máa ń wà lórí Eh, ìpolówó ọjà wọn kọ́lọ́run dákun fún sábà dúró tì í ọlọ́run ní fi í sílẹ̀ lágbára ọlọ́run lọ́dún tí ń bọ̀ ẹ tún lè ṣe fún wa jù báyìí lọ pẹ̀lú ògùn ọlọ́run tọ́lẹ́ yìí náà ó rí yí padà ẹ rí yàtọ̀ pé ah látòrísun ni mo ti gba nọ́mbà yìí látòrísun mo fẹ́ bá yín lọ mọ́kà bẹ́ẹ̀ sì gbogbo ẹni tẹ́ bá dẹ̀ bá wọn dòwò pọ̀ ó dá mi lójú pé ẹ̀ ní kábàámọ̀ ọlọ́run bá dúpẹ́ fún yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run aláìlá ẹlọ́lọ́ akí bàbá wa alhaji muhammad awwal Ah, aláàánú aláàránṣẹ́ ọlọ́mọṣàbà gbèdìde fún ẹ̀yìn náà hmm. tó ń tibú jẹ́ pé àáfàá ni wọ́n tó wọ́n tún gbìyànjú sórí ètò yìí àwọn náà tó ń darapọ̀ mọ́ àwọn gbogbo ọlọ́mọṣàbà dúpẹ́ fún yìí o hmm. ọlọ́run nẹ́bí Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah alájà alájà ọ̀yáṣípẹ̀ àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yìí o aláàjì wa sọ̀lẹ́dín ọ̀yáṣípẹ̀ láti ìlú Ìbàdàn eh, owó ní kókó bread àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yìí ọlọ́run bá a sẹ́yìn lẹ́sẹ̀rẹ́ ajì Abdulrasaq láti lè kú máa sin ní gádà lọ́wọ́ mo dúpẹ́ o ìyá wa tẹ̀lé àmọ́ sàrà àwọn alájà àmọ́ iná ìbálòpọ̀ ọlọ́mọ sábà kẹ́ àwọn bá foríjì wọn ọlá ní muhammadu ọlọ́run ní fi í sílẹ̀ ọlá aláhàwọ̀lá wọlá quwwata illa billahi ilẹ̀ alẹ́sìn fáǹfààní ẹ̀ tẹ́ bá fẹ́ bá a dùn pọ̀ ẹ̀yin náà lè kẹ́bùn wá fún wa ẹ lè pè mí kí wọ́n á bá yín sọ̀rọ̀ ìdùnnú ní Lailatul Qadri yìí Lailatul Qadri ti wá náà ti olúwọlé ọgbà central mosque ìjọ monday ti ń bọ̀ wáyìí ìjọ náà ni náà àwọn lè gbọ́ fáfàlẹ́ tẹ bá fẹ́ wá bá mi pàdé ẹ̀ bọ̀ wá ní Lailatul Qadri ní olúwọlé ọgbà central mosque pẹ̀lú ògùn ọlọ́run ṣọlá kọ́lá níjọ náà màá tó pín ẹ̀bùn àlùkùránì níjọ náà fáwọn tó bá mọ àwọn nǹkan tá a bá béèrè lójú agbóúnjọ náà kọ́lọ̀ mọ́sà sọ àjùgbà náà lọ. nọ́mbà tẹ́lẹ̀ pèmí sílẹ̀ yìí bọ́yẹ fẹ́ bá mi dòwò pàbẹ́ fẹ́ gbé sẹ́wà fún wa lórí ètò yìí. àbẹ̀kọ́ tó bá ti pé tẹ́lẹ̀ àmọ́ náà bá tó lọ tán pẹ̀lú ògbó ọlọ́run ṣáàlà o ètò kan bẹ tàti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò padà sórí afẹ́fẹ́ lè ṣe Orísun tẹ́tù máa bá ń parí gbogbo ọjọ́ Jímọ̀ pẹ̀lú yọ̀dá Ọlọ́run àwọn ọ̀gá wa ti ń ṣe lọ́wọ́ lórí ẹ̀ Ọlọ́run mọ́sà jẹ́ kí ó lè sórí Ọlọ́run gbọ́dọ̀ Ọlọ́run wa gbọ́dọ̀ àdúgbò fún wa tí ó bá wa sponsor program yẹn o Ọlọ́run mọ́sà gbọ́dọ̀ ẹnì wa fún ẹ kótó àmọ́ fẹ́ sọ eléyìí fún gbogbo àyín tí ẹ máa ń ràn wá lọ́wọ́ tọ́dún bá ń bọ̀ báyìí tọ́ra àwọn tán máa àwọn tí ń jẹ sàárà lọ́pọ̀ àwọn tí ń ṣe sàárà òótó nǹkan hmm, àwọn tí ń jẹ sàárà pọ̀ àwọn tí ń ṣe sàárà òótó nǹkan ṣùgbọ́n àmọ́ ọ̀rọ̀ wa ẹ dákun gbogbo àtàwọn wa ẹ dákun ẹ já káwa tá a dá sí ká pọ̀ oyè ní sìn tẹ́ bá fi dá sí tọ́lọ́hún ọ̀rẹ́ bá níwájú ọlọ́hún insha ta'ala gbogbo àwọn tí wọ́n ń pè òsì kankan lọ́wọ́ mi àwọn táwọn èèyàn bá fún mi màá fún yín tẹlifóònù mi òun náà làkà nàmbà mi o torí opay náà ni mo fi ń lò zero eight zero two three zero five five zero eight six tẹ̀mọ́ tẹ̀mọ́ yẹn zero eight zero two three zero five five zero eight six tẹ̀mọ́ ẹ̀ kàn zero iwájú rẹ̀ kú opay orúkọ mi náà ní ògùjáde kọ́dù yusuf ọba náà lẹ́ẹ̀ bá ń bẹ̀ fún àǹfààní tẹ̀ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ sẹ́ndì ẹ̀ síbẹ̀ fún àwọn táwọn náà bá bá béèrè lọ́wọ́ á máa lè rí àwọn náà a lè mọ̀ sẹ́ndì sáwọn náà kọ́lọ̀ mọ́sàn ní kọ̀ọ̀kan náà lọ́wọ́ ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run àwọn ọlọ́wọ́ ìjọba láwùlà ń ṣe aláàtúmọ̀ pàdé lóòótọ́ yìí kan náà tá ní Ramadan Kareem ma'as salam wa ila